láti wọ mọ́sálásí ó ti gbà bá wọn mọ́sálásí ó ti pé sọ́ọ̀sì lẹ lọ́wọ́ mọ́sálásí tẹ̀sí tẹ̀sẹ̀ nídìí ká tẹ̀sẹ̀ gba dé tẹ̀sí wọ mọ́sálásí. nígbà tó bá wọ mọ́sálásí gbogbo ẹ̀ tó bá fẹ́ràn rẹ̀ wọ́n mọ àǹkárá wọ́n tún wá máa fojú sọ àwọn tí wọ́n wọ àǹkárá àti ló ń bí wọn gbogbo aláǹgbá wọn ní ń dàkún àmì etí subhanallah ní yorùbá àdáda lẹ gbogbo ẹ àdáda lẹ gbogbo ẹ torí tọ́lọ́ bá gba ti hajj rẹ ọyọ kọ́ kọ́ ní sẹ́ẹ̀rì lẹ́yìn hajj ṣùgbọ́n gbé rọ́bìṣì náà fẹ̀sẹ̀ǹtì àmì gbọ́dọ̀ ọ̀gbá jù ú àfa àti oṣù gbowó lọ́wọ́ wọn àwọn ò ní ká tí ó débi tó pọ̀ dà títí tí wọ́n fi kú torí pé àwọn náà ní gba owó lọ́wọ́ wọn tí àwọn èèyàn bá fi lè gbọ́n òkúta bá wọn àdúrà tí wọn ló ṣojúmọ́ ní kọ́lọ́ mọ́dà èèyàn gbọ́n máa wọn lọ́wọ́ ìdí inú táwọn sọ pé ẹni tí ń tàyà jẹ o ti gbá ẹni tí wọ́n tàjẹ́ ni kọ́lọ́ ọjọ́ pékin kọ́lọ́ ọjọ́ náà gbà. wọ́n á lè ní ara pé ká ti mọ́kà tí ká máa ṣe àbọ̀dé mọ́kà bí ẹni sòkú ni. àà ẹ̀yin náà lọ́kọ́ lọ mọ́kà títí ń fi yàtọ̀ lẹ́ni tó ṣe pé ìdáhùn fi kúnlé nípasẹ̀ hajj ibà yóò fèlè wọ́n lọ́ọ́ sáájì ọkà lọ́ọ́ wòran ni wàláhì ọlọ́ọ́ láwọn tá a máa sọ fún pé báyìí lẹ́sẹ̀ báyìí lẹ́sẹ̀ kí wọ́n rán rí máa lọ́nà ọwọ́ adélé tí wọ́n dà láti ọ̀dà láti àárọ̀ àlọ́ kan nínú àwọn tá à ń sàlàyé fún lọ́dún pé báyìí láti báyìí láti tí ò yẹ rárá títí pé dákú máa tóbi náà ó ta oṣù tó a ah, ọ̀fẹ́ pàwá ni. oúnjẹ tí a ti ti mìnà tá a ti mú bẹ̀rẹ̀ tàbí mìnà oúnjẹ tí ṣẹlẹ̀ tá a ti ó kò tó aṣọ tá a ti dé ìjọ náà ló ti lọ ra sábàkà ọ̀bẹ ni gbàdí pétéle tó tutù òtókò ní ìdánilẹ́kọ̀ọ́ ma pété ló tutù tó ta ti parí àti gbogbo wá síta ẹ̀ báyìí wọ́n ti á síta yóò tún kọ́ lọ́wọ́ gbàdúrà gbàgbà tó báyìí yẹn ṣe rí nù tí wọ́n bá ti wá pè fóònù ẹ̀ mọ̀ fọ́nù fóònù pé ẹ̀ ń àti mìíràn láti ń bọ̀ báyìí o à ń darí bọ̀ láti mìíràn lọ sí tẹ́ǹtì wa ọ̀nà àbú ibi ìsọ̀kò tá à ń ti ń bọ̀ yìí ẹ̀yin náà dé bẹ́ẹ̀. wọ́n sá lè mọ̀ pé ó tọ̀. èsì lásán ni yorùbá máa ń ṣe fẹ́fẹ́ láti fi tá a bá dé kí gbogbo ayé ó lè mọ̀ báwọn lọ ni. torí àwọn òjì àdìfọ́ lọ kárí mi yìí náà àdáda lẹ̀ gbogbo ẹ̀ tẹ́jú yẹ yín. Islam ọba yí àwọn èèyàn tó kó ṣe yé wọn lọ ṣùgbọ́n ìbànújẹ́ tó ṣe wá lórí báwọn mùsùlùmí ṣe ń ṣe ọ̀dọ̀ àwọn afá ló ti wá. wàláhì tó bá jẹ́ páwọn tó máa ń pa ìsìláàmù bá máa ń pa rẹ̀ lódodo wọ́n sì ń ṣàlàyé rẹ̀ bá ṣe máa ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn fi ń ṣàpèjúwe yìí wàláhì ti bá ti sí. tí ó bá ti wà kó bá kéré púpọ̀ ṣùgbọ́n kí ló dé tó fi jẹ́ pé ibi tá a ti rò páàrí ìtura tàti ń bá sòrò pàdé ẹni tó yẹ kó sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn kó yé wọn òǹgà ní tún wọn jẹ nídìí rẹ̀ tóbi gbogbo ń tàn pé ládàdálẹ̀ àdádálẹ̀ àdádálẹ̀ yìí náà tó bá wọn ti so kọ́lá àlùfáà náà lẹ́gbàá tí wọ́n lédè àwọn èèyàn dì rẹ̀ nítorí láti wá túbá ẹni tí ń bẹ láyé tó sì kú ló máa ń túbá ẹni tó bá ti kú tó ti wọ sàárè àbámọ̀ àbí ìdúpẹ́ ló kù ẹni tó dúpẹ́ lẹni tó fi dáadáa kú láyé tó bá dáadáa pàdé nù sàárè tọ́jú àmì yọ bá dáadáa pàdé ń jọ̀gbìn ní alùpùpù àwọn alábàámà àwọn jọ ṣe ségesège wọn ti kú láyé wọn ti wá rámì fìdí rẹmi nínú sàárè tí ó mú káwọn bá aburú pàdé tó bá di jọ̀gbìn ní alùpùpù ẹ jẹ́ ká túbà lọ sọ́dọ̀ Ọlọ́run lónìí ẹ jẹ́ ká túbọ̀ tún ẹ̀sìn wá sí ikú ikú ikú tí wọ́n sọ yẹn tiwa náà máa ń bọ̀ ìjọ kan náà ló di wàláyé kọ̀ọ̀nà lọ́wọ́ bá ní nǹkan kan láti pa wá nìyí kò sì ná ní nǹkan kan láti dá wa dúró dìgbà míì ṣùgbọ́n ìtọ́jú àjò ni pé iṣẹ́ wo làwọn á ṣe lónìí tí ó jà bá dáadáa pàdé lọ́la ọ̀pọ̀lọpọ̀ gbọ́n tó dáa tó yẹ ká ṣe ó tẹ̀lé ó sì tẹ̀lé nítorí tọ́lọ̀ irú wọn padà dúpẹ́ fọlọ́ nígbà tá a dénú sàárè pé mo dúpẹ́ ìwọ lọ tó jẹ́ kí n fa gidi bàtàrà mi jẹ́ ọlọ́kùnrin ṣètìwá bẹ́ẹ̀ ó sì ń bẹ́ẹ̀. إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله oníbèrè ṣe bèrè pé tí o bá tọ́ kásì ayẹyẹ ọjọ́ bíi anabi muhammed sallallahu alayhi wa sallam pé wàá ní ayẹyẹ ọjọ́ bíi àwọn èèyàn lásán eléyìí táwọn máa ń sábà ṣe kí ọjọ́ bíi tí wọ́n sì bá dé tí wọ́n ṣàjọ̀dún rẹ̀ kankan sọ́tọ̀ onáàtọ̀ eléyà ń bẹ náà sàtàn gbà lọ́dọ̀ àwọn òyìnbó wọ́n bẹ náà sàtàn gbà lọ́dọ̀ àwọn òyìnbó tó bá wo ìtàgbésí ayé àwọn yorùbá ṣáájú kí wọ́n tó mọ̀ ìbò ẹ lè rí yorùbá kan tó ń ṣe ayẹyẹ ọjọ́ òbí òun ìgbọ́ ọjọ́ òbí òun padà jù òyìnbó dé ni wọ́n mọ gbogbo eléyìí tó kò sí nínú kàtí ẹ̀sìn islam tó fara mọ́ tó ká sí eléyìí jẹ́ kí ni àwọn àpẹẹlẹ tí àwọn àdádálẹ̀ fún sí ẹ lọ sínú ìdánilẹ́kọ̀ọ́ tá a ti ṣe nípa àdádálẹ̀ ẹ rí oríṣiríṣi ìpele tí àdádálẹ̀ fún sí àti àpèjúwe wọn eléyìí ọ̀rọ̀ gbogbo olùmọ̀ nínú ẹ̀sìn Islam tí àdádálẹ̀ kìí sọ oríṣi kan náà àlùbídà ó mùtàfà àwìdà àwọn àdádálẹ̀ ọ̀kájú kan lọ àwọn àdádálẹ̀ ọ̀kájú kan lọ gbogbo àdádálẹ̀ ìṣèdọ́gba bó tilẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀ ní ìsìnà gbogbo ẹ̀ ní sinà ṣùgbọ́n kájú kalọ̀ a sì mọ̀ yí pé ànábì kò sọ pé gbogbo ẹ̀ inú nánà ni ṣùgbọ́n kò wá túmọ̀ sí pé ẹnikẹ́ni tí àdáda lẹ̀ tiẹ̀ bá ti gbé wọná ìṣe kèfèrí ni ńlójú ọwọ́ná àwọn tí ò mọ nǹkan kan pa Islam ló sọ bẹ́ẹ̀ nítorí pé a lọ́la òkèèyàn ọ̀n bẹ nínú àwọn ènìyàn tó ṣe pé wọ́n wọná tó yẹ pé mùsùlùmí ni wọ́n látàrí àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ni wọ́n ti wọná. ìmánì wọn ọlọ́run tuntun padà gbé wọn kúrò nínú náà ìmánì wọn ọlọ́run tuntun padà gbé wọn kúrò nínú náà torí di eléyìí láì eléyìí ẹni tó ti yé wa dáadáa ni so bàtà nàbì sallallahu alaihi wasallam sọ pé gbogbo àdádálẹ̀ àná ni ó kéré àbótóbi kò sí àdádálẹ̀ tó dára wa kullu dalalatin gbogbo inú ó túmọ̀ sí pé ẹni tó ṣe bídà tí ò bá tọrọ àforíjì kó tó di pọ́kú inú náà ní oṣù gbẹ̀sán rẹ̀ kò wá sẹ́yìn tó sọ pé tó bá ti wọnú náà yẹn gbogbo wọn pátá wọn máa bẹ́ẹ̀ gbẹ̀gbẹ̀rẹ̀ kése kò sí ẹ̀rù tó sọ bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí wípé ẹni tí àdáda lẹ̀ bá gbé wọn náà tí àdáda lẹ̀ rẹ̀ tí ò bá ti jẹ́ mùsàfẹ́rọ̀ tí ò bá ti jẹ́ àdáda lẹ̀ eléyìí tó fi já sí ọ̀sẹ̀ bọ̀ àbí tó bá wọ náà yóò padà yọ kúrò nínú náà lọ́jọ́ kan gẹ́gẹ́ bí ti ṣe ṣe ìgbàgbọ́ àwọn àlùsùnà wal jamaa eléyìí gbàgbọ́ àwọn àlùsùnà sòṣùgbọ́n àwọn tẹ̀síìrì yá àwọn tó ọmọ kankan pa Islam ju yí pé tó bá ti ṣẹ̀ṣẹ̀ fún odi kẹfẹ́rì lọ lọ́dọ̀ sí wọn kò sáforíjì fẹlẹ̀ náà gẹ́gẹ́ bí àwọn bàbá ńlá wọn àwọn Khawarij àwọn bàbá ńlá wọn ti ṣe Khawarij ìgbàgbọ́ sí wọn ni wípé ẹni tó bá ti lè ṣẹ̀ṣẹ̀ ńlá kan tó bá tọrọ àforíjì kan Ọlọ́run foríjì tó bá sì ti lọ́la sùyàmù yóò jẹ khalidan mukhalladan fi náà yóò máa bẹnu nágbèrè kése yìí lọ́dọ̀ àwọn kàwárì tó máa ẹni kò ní wọnú náà kọjá àdìmí láéláé torí rẹ̀ ọ̀rọ̀ kó ṣàfáà kan tó ṣàfáà kò sí lọ́dọ̀ àwọn kàwárì tó bẹ́ẹ̀ náà làwọn àrùdí wọn táǹkù ní tẹ̀síríyà àwọn ọmọ nǹkan kan bá Islam lẹ́yìn náà túmọ̀ sí pé àdádálẹ̀ ń tó burú ni o kò sínú tí yẹn máa rọ́ọ̀lù kò sínú tí yẹn máa fi ṣe fùkẹ́ kò sínú tí yẹn máa fi ṣe fáàlì mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún àdádálẹ̀ sọ mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún àdádálẹ̀ ìyàtọ̀ àwọn alùsùnà àtàwọn tẹ̀síríyà onígbà alùsùnà ń sàlàyé ike àdádálẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gbogbo ní rahimahullah òtítẹ sàlàyé rẹ̀ gẹ́gẹ́ nínú tíra rẹ̀ al-i'tisam àdáda lè ṣe daraja kan náà daraja kan ju kan lọ daraja kan ju kan lọ eléyìí kuma ọ̀sẹ́ni tí ó takò àtẹni tí ó bá mẹ́sìn pa àdáda lè tẹni tó ṣe pẹ́ńpẹ́ ẹni tó wà nù sàárì tí ń ṣe tọ̀wáàfù sàárì kò àdáda lẹ̀ tó mú tẹ̀sí bá lọ kò àdáda lẹ̀ tó mú tẹ̀sí bá lọ torí ẹ̀ ló ti jẹ́ pé àdáda lẹ̀ náà méjèèjì gbogbo àmì sí ni ṣùgbọ́n pé gbogbo àti wá di kẹfẹ́rí tẹfẹ́rí àní ọ̀nà ọmọ tẹfẹ́jẹ́ islam ọlọ́kọ́ ọmọ tẹfẹ́ islam kó tó máa sọ nípa rẹ̀. bẹ́ẹ̀ náà a ti máa yí pé kásẹ̀lá yẹ kó káwọn èèyàn kó yé wọn fún sílọ̀ ńlọgbọ́dọ̀ jẹ́ ńdọ́gba lọ́dọ̀ tiwa kéṣe ká yọ wá kó nu islam kéṣe ká yọ wá kó nu islam kí ló fẹ́ panu kọ́ sọ gbogbo yẹn di لأخيه المسلم يا كافر فقد باء به أحدهما sẹ́ni kan bá tẹ̀sí sọ fún ọ̀sùn pé wọ́n kẹfẹ́rì tí o sì sẹ́ pé kẹfẹ́rì ni ìwọ ló alìsẹ́mọ̀ láti ọwọ́ ọ̀gá jamaat àfẹ́sì islam àwọn ọ̀fẹ́ wọlé láti ń tẹ̀lé sàn nàbì muhammed sallallahu alaihi wa sallam kẹ wá sọ kẹfẹ́rì ni kẹfẹ́rì ni kẹ sọ bí kẹrẹ eléyìí kìí sí lànà àwọn ahlu sunna kìí sí lànà àwọn ahlu sunna ó ń bẹ́ẹ̀ nù ní ìsìsọ bá tètè sọ fẹ́ni tètè kẹfẹ́rí pé kẹfẹ́rí ń wọ́ lódì kẹfẹ́rí àwọn òṣìṣẹ́ sórí ibú lòdù ṣe islam tó a sì mọ̀ ẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ntì sórí rẹ̀ pa àwọn èèyàn kẹfẹ́rí lẹ́yìn náà ti rọ́ọ̀lù ẹ̀ ti rọ́ọ̀lù tó bí èsì òun náà lọ síbi tó a ti ṣe ẹ̀ fìdáwò òkú àwọn aládàáda lẹ̀ ṣe fìdáwò òkú lòun náà bá lọ ó ní à ah, òun wá ṣe tàbí àtẹ ní ah, àfidáhùn lọ wá lẹ́yìn tó jẹ́ pé gbẹdọ́ ti ṣe bí tí àtàkìrì ni wọn náà kọ́ fàǹtàkà fíìm kama tadinu Sudan wa kama taf'alu tujza. ẹ ọ lẹ́síùs bóyá ni wọ́n ṣe lẹ́síùs táwọn yòókù ọ lẹ́síùs mo rò pé yé wa ìgbọ́n tí ti fẹ́ sí Islam yìí nítorí kó bára rẹ̀ ọkọ̀ tí tó fi gbára rẹ̀ lẹ̀ lọ. torí jẹ́lé ọ̀dọ́ kẹ ẹ má dẹni tí ọmọ islam ń ṣekúṣe tẹlẹ yóò mú alọ sí ìbéèrè mi tó ti tẹlẹ pé àwọn akẹtẹ bá sálámù sí wọn wọn ní dáhùn àwọn tẹsíríà nìyẹn tẹsíríà nìyẹn wọn máa tún fi ọ̀rọ̀ ara wọn pa àwọn adájọ́ àwọn èèyàn yóò fi lọ ẹni tí ọmọ bíi kíkí ó sí ó sì máa dájọ́ dá fún gbogbo ara yìí kékeré ni wa wọn máa tún kú sẹba títí ra fún kọkà ìkàkùkà ni wọn máa kà bọ́ọ̀lù rubbish nonsense ìmọ̀ tẹ̀sí ìrẹ̀ kò síjọba ni gbogbo wọn kó sátìmọ́lé lẹ̀ lárúbáwá tí wọ́n máa fi ń dínà yọ ìkànnà rẹ̀ láàyè torí kó lè bá gbọ́rọ̀ ẹ̀sìn kọjá téèyàn ọmọ ti ṣeré ẹ̀sìn kọjá téèyàn ọmọ ti ṣeré ó sì lè máa yọ ọ̀yàn kúrò ní Islam wọ́n gẹ́gẹ́ bíi tani wọ́n gẹ́gẹ́ bíi tani sọ̀rọ̀ ẹ̀sìn rí kí àwọn ọmọ táwọn ọmọ ń tẹ̀lé gbogbo rọ̀ àti sọ̀sọ̀kúsọ yẹn ẹ̀jẹ̀ ṣètọ́ni ń sànù sáwọn ọmọ tó ń pè wọn ti kókó wálé kó ti tẹ́tí ọ̀wà àbọ̀ wá túkẹ́tù kó túlẹ̀ ó ń sọkúsọ kan wá dé ọwọ́ lọ jókòó tì sàfẹ́rù ẹyẹlẹyẹ wọ́tọ̀ irú ẹyẹlẹyẹ wọ́tọ̀ kọ́lọ́ mọ́tà ló lórí ibú tó ń torí délé ká kọ́ nípa ẹ̀sìn Islam láti sàlàyé rẹ̀ fáwọn èèyàn bó ṣe rí iṣẹ́ tó lọ́ọ́ fi ràn wá lọ. torí di eléyìí ọ̀dọ̀ wọ̀ wá á sì ń pe àwọn tẹ̀síìrì yà náà fún ọwọ́ àlejò fún àwọn akọ́kí Eri bọ́yọ̀ ojú ọ̀nà lẹ́wà àbórí sínà lẹ́wà bọ́yọ̀ ojú ọ̀nà lẹ́wà àbórí sínà lẹ́wà ẹ fi máa kọ́ pọ̀lọpọ̀ nù ọ́ ní bàbá wọn máa náni ó ní ìyá wọn máa náni ó ní káfíìrì nù sọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kàfàrà bàbá rẹ̀ ní kàfàrà mọ́ mo rò pé yẹ yín ní foundation yẹn nàbà dárúkọ ìmáàmù ibn hajar wọn ni káfíọ nawawi káfíọ sọsẹ àwọn akókò kó ìwà ni àníjẹ káfíọ mo rò pé yé wa torí rẹ fìtínà ni kò tẹsẹ bẹ̀rẹ̀ àwọn tí wọn kà jẹ ẹ sọjọ orúkúdù wọn ṣẹ̀ṣẹ̀ gbé wa àwùjọ tiwa ni kò ẹsẹ bẹ̀rẹ̀ ó ti wà ti pẹlẹ Lárúbáwá wọn ṣẹ̀ṣẹ̀ gbé wa àwùjọ tiwa ni ẹsì ní kọpọlọpọ ọmọ wa náà àti ilẹ̀ Lárúbáwá náà ni wọn ti ń gbé bọ̀ bí ọmọ tó lọ Íjíbítì bí ọmọ tó lọ bì kan láti lọ rọ̀rọ̀ kúrọ̀ sí lórí tó ẹlòmíì àtọgbà ẹ̀wọ̀n ló ti kó tiẹ̀ wálé tó náà wọn fọn ká sòrò màtó ti jẹ pé àwọn èèyàn náà bá dùn àwọn ọ̀lọ́lọ́ ń sùn bíi fìtínà táwọn náà wá ká náà lẹ́sẹ̀ rí táwọn náà ń dá tẹ̀lé rọ́ lẹ́yìn ilé ìjẹ́bù ti ṣe dẹ́mbẹ̀ wọ́n ní ṣé àwọn lè máa ṣe sàrà àfọkùn gbogbo oṣù gbogbo ojoojúmọ́ ni àbúrò ṣe gbogbo oṣù lórí tó bá ń sọ gbogbo oṣù ó ti dàdá dálẹ̀ gbogbo ògbà gbogbo ojoojúmọ́ gbogbo ògbà o lè má rọ̀ ọlọ́run gbogbo ìgbà tó lágbára rẹ̀ gbogbo ìgbà gbogbo ìgbà tó lọ́ máa fẹ́ lágbára rẹ̀ àmọ́ ògbọ́dọ̀ dágbà sí tó bá ti dágbà sí oṣù dáadáa lẹ̀. ẹni táwọn ń gbélé rẹ̀ ó máa ń jẹ rìbá ó máa ń gba rìbá ó gbogbo oṣooṣù tó káwọn máa gbà náà ti ìgbà tó ti kí dára rẹ̀ láàmú sí tó torí pé ńgbà míì àwọn èèyàn tó ń ṣèbéèrè yẹn àwọn náà mọ̀ pé táwọn fẹ́ béèrè ń parí ọ̀tọ̀ ṣùgbọ́n wọ́n ń wẹ́ni tí wọ́n kó bá wájú ọlọ́ọ̀ ẹ̀ ń ṣe wọ ọlọ́ọ̀ èmi náà mọ̀ pé ọ̀dà o èmi náà mọ̀ gbàgbọ́ olójú kò kókó yìí ló kó bá mi o olólọ́tọ́ o ọ̀tọ́ lọ́gbọ́n ọ̀tọ́ ǹjẹ́ ọba ti dà kọ́dá lóko rẹ̀ o sì lè ṣì wá sí

àdó àparí oṣù mọ́bi tá a ti ṣe wa rí wọ́n ní àwọn ah, kò sí rí kò sí sọ pé ká má ṣe ẹ kò sí kò sí sọ pé ká má ṣe àlè ọ̀sùn làádẹ̀ gbogbo tó bá ti pè lẹ́sìn ní sòfin ni pé gbọ́dọ̀ ṣe ó dìgbà tẹ bá rí èrè sóni kẹsì. tẹ́lẹ̀ ìjẹba àlè ọ̀sùn fìlà ìdàdà ẹ̀ ti sọ́wọ́ àtàrí àti ayẹ́rì dẹ̀dẹ̀lì ni àti rọ́ọ̀lù kankan kápẹ́ lẹ́sìn láì jẹ́ pé àmọ̀ pé ẹ̀rí kan sọ pé kàtì eléyìí jẹ́ bó ṣe jẹ́ mbẹ́. wọ́n ní bàbá àwọn wọ́n máa ń kópa nínú àdúrà olóṣooṣù àbájá àti wọ́n máa ń gbé ká láti lédélé ó ti wá kan bàbá àwọn báyìí ẹ̀sìn sì yí àwọn ọmọ gbó làwọn ṣe lè ṣe táwọn ó dínà rẹ̀ ìgbà àjò káàárẹ̀ ìkànnà kó tó dúpọ̀ kan bàbá yín lẹ́sìn mú bàbá yín má lọ́ọ́ kó tó ti kọ́ ka bàbá yín bàbá yín ò sì ní kópa ń bẹ̀ mọ́ yóò ti jẹ́ pé tó bá ka bàbá yín àwọn jàmá náà ti ah, pé ah kọ̀dá ti tó yóò ṣe ṣe àwọn ọmọ rẹ̀ ti jáko lẹ́yìn wa eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n nígbà wo lọ́jọ́ máa ń bẹ̀rẹ̀ nínú Islam ọjọ́ máa ń bẹ̀rẹ̀ ní kété tó bá ti di kóòrùn wọ̀ tó bá ti di kóòrùn wọ̀ ọ̀la ti bẹ̀rẹ̀ ni eléyìí tó túmọ̀ sí pé òru ló máa ń ọ̀sán tóorùn bá ti wọ̀ta ìwọ nísìn ọ̀la ti bẹ̀rẹ̀ torí àá sọ pé alẹ́ òní alẹ́ ẹjọ́ òní alẹ́ ẹjọ́ aláàjì alẹ́ ọ̀la lálẹ́ òní alẹ́ òní ńkọ́ òun ti lọ láti àná bẹ́ẹ̀ wọ́n ní pèsè mi kan wà ṣáájú sọ̀láṣí jùmọ̀ kílẹ̀ gbà lérò pẹ̀lú ìsinmi ìsinmi báwo a bàbá ti dé mọ́sálásí kan yẹn náà sílà kó ti jókòó kabẹ̀ tó bá fẹ́ kí alukurani máa kí alukurani títí tí lè máa mọ òdìdè kọ pa alukurani tó ń ké kọtẹ́ ti gbọ́ kótóbà ìsinmi kíni kíni jẹ́ sinmi náà ẹni tó ṣe béèrè yìí kò sàlàyé dáadáa o pẹ̀lú obìnrin tó fẹ́ lọ sí hajj tí wọ́n bá sanwó hajj títí ọba tí wàá sẹni tó sìn lọ kọ́mọ lọ hajj nù kí lọ níta sàlàyé náà nìyẹn ọba àjẹwò rẹ̀ ọba àjẹwò olówó lọ́fẹ́ gbé lọ sí hajj. tí o bá ti lẹ́nu tí ó sin lọ ájì èso ara yẹn lórí ẹ̀ òfin ọlọ́ọ̀nù kọ̀sẹ́nà kọ̀sẹ́nà torí káwọn lọ sin lọ ni kìí ṣe kó oríkì lànà wá fún orúkọ ọlọ́ọ̀n tó ṣe ẹ̀sìn lọ́ra yẹn iná ló ní ilẹ̀ ẹni tó bá ní ọ̀nà tó a sì máa nínú ìṣẹ̀tọ́ oníkí wà nínú kóbìnrin lágbára ti ti hajj oníkó lẹ́ni tí ó tẹ̀lé kọ̀lẹ́ni tó tẹ̀lé wùdúwò hajj kúta nà ìjọ náà yà hajj kú òrò yìí ilé ìjẹ̀bù sì jẹ́ mbẹ́. wọ́n ní gbàtà nàbì sallallahu alaihi wasallam tó fi hàn wá pé sọlọ́lá dì nínú siyam lẹ́yìn ramadan ọ̀nà ní siyam shahrillahi al-muharram tó túmọ̀ sí pé àti sátọ̀dé rẹ̀ àti júmọ́ rẹ̀ àti sọ́ndé rẹ̀ àrìgbà dáadáa torí kí ni wọ́n ń gbà muharram àní ìdìfẹ́ kò fi dín ká gbẹ́ sí i nítorí pé tí o bá sábọ̀ yín pẹ́ sìn ẹ kàn máa lọ sí kọrí nkọ̀bí gẹ́gẹ́ yóò mọ̀ àtúrà yóò mọ̀ àràfà ẹ gbogbo ẹ bọ́ síjọ sátidé ọbọ̀ síjọ júmà máa bá ètò pẹ̀lú kí ni wọ́n ń bá àràfà àbí àṣúrà àbí tàṣùà ọ̀sẹ̀ lọ torí nínú mọ̀ ọlọ́run kò síjọ́ tí ọjọ́ àràfà ò lè bọ́ sí kò sí ìjọ́ tí àṣúrà ò lè bọ́ sí kò sí ìjọ́ tí tàṣùà ò lè bọ́ sí ìwọ oṣù lánìyàn pé sátọ̀dé lọ ń gbà bẹ́ẹ̀ lọ lánìyàn pé jùmọ̀ àlọ́ ń gbà kí lọ ń gbà àràfà àbí tásùwà àbí àṣùrà bẹ́ẹ̀ lẹni tí wọ́n ń gba al-Muharram àníyàn ti ẹni pé kí lọ ń gbà al-Muharram torí rẹ ọ̀sẹ̀ lọ. wọ́n ní sáà lè sọ́mọ lọ́kàn nínú àwọn orúkọ oṣù tó bá wù yín nígbà tí èsì àmọ́ tó bá wù yín kò sí wàhálà kò sí wàhálà tẹ́ lọ́lẹ́jà wọ́n bí eléyìí ńkọ́ <laughs> Rajab Ramadan Ṣàbán hmm, ìjọba wù ọ́ yàrá ọ̀gá ẹ̀fíṣẹ́ ẹni tó tẹ̀bẹ̀rẹ̀ ń darúkọ àwọn jama jama jama kò dájú pé ntọ́gbọ́nù dánilẹ́kọ̀ọ́ ní béèrè wọ́n darúkọ àwọn kan àwọn tí ń ṣẹlẹ̀ yìí ń kọ́ àkọ́kọ́ èmi ọ̀dá ìjọba àfẹ́kàn lẹ̀ èmi ń ṣèdánilẹ́kọ̀ọ́ ni sẹ́ni tó bá tutù agbọ̀dánilẹ́kọ̀ọ́ náà ti di jàmá àjẹpẹ́sẹ́ nǹkan mùsíbà mùsíbà ńlá nu mùsíbà ńlá nu àwọn wà fún gbogbo mùsùlùmí ni gbogbo mùsùlùmí tó bá fẹ́ lọ kò sí ní tá a fẹ́ sí pẹ́ẹ́gbẹ́ máa káyàn kò níbi ẹja gbígbẹ tàbí òye kò ní lè nàyẹ́sá wọ́n lè pébi tẹ sọ̀rọ̀ dé lónìí tá ń bẹ̀ yìí ẹ dàpọ̀ ẹ rì abẹ́rẹ́ bàbẹ́ tọ́ba jẹ́rẹ́ abiyọ̀yìn láfẹ́ ẹgbẹ́ wa ẹgbọ́n nǹkan bẹ́ẹ̀ wọ́n náà wá di ọ́ wá di ẹni tí wọ́n kankuláìzẹ̀ tí màá rè wúlò àbí báwọn èèyàn mẹ́ta mẹ́rin gbogbo mùsùlùmí làwọn bá sọ̀rọ̀ àwọn èso jẹ̀mọ́ gbogbo ẹni tí wọ́n sì tún gbọ́rọ̀ wá ń gbọ́rọ̀ wá àti ní kọ́ mọ́ gbọ́rọ̀ ẹlòmíì ìyàtọ̀ nù àní kọ́ mọ́ gbọ́rọ̀ ẹlòmíì tó bá gbọ́ tẹlòmíì torí pé ẹ̀rí tiẹ̀ lọ lágbára jù máa fi ṣiṣẹ́ mánà gbàdé mi sá ànábì mo rò pé yé wa bí àwọn kan wọn fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ wọn náà pè mí àwọn tó pẹ̀lú mọ́ àwọn tó pẹ̀lú mọ́ àdìlọ́kùnrin lọ ọ̀kẹ́ àgbẹ̀kẹ̀ wá ní sá ah, ah, ah, Islam àbí òye wa Islam náà ti dẹ́ta fẹ́ gbọ́ lẹ́nu ẹgbọ́ lẹ́nu ẹlòmí mọ̀nà ẹgbọ́ lẹ́nu ẹlòmí mọ̀nà òdodo yẹ yàtọ̀ irọ́ ló máa ń kí ni ló máa ń yàtọ̀ torí de ilé ìkẹsẹ̀ làwọn á àwọn tí sì ń tẹ̀lé wa wọn ò pera wọn jà máa wa àwa náà sì pé wọn jà máa wa àmọ́ màá yára ní gbogbo wọn nínú ẹ̀sìn Islam ọjọ́ bó ṣe jẹ́ níta ń pè yín làkẹ́sì nù tá à ń pè nǹkan ẹnu òsè nù gbèsè jàmbá tẹ̀ ń tara ẹ̀ jẹ yẹn tẹ̀sán ọkọ̀ kúrò yín sínú kótó tẹ̀ máa rọ sí olórí náà lọ́ọ́ mà òní mà nǹkan mi tẹ̀bá wa tó ń sì ṣe jàmbá yẹn ọ̀kàbù. àbí ẹ̀kọ́ ni wọ́n lè fi ẹ̀sìn lọ fọ́kọ̀ fúnpa àbí abájọ ìwà àwọn tí yí nítorí pé àwọn ti kó yín dà sínú abọ́ wọ́n ń sè yín ni wọ́n ń sè yín ẹfẹ́ ìdíná ẹfẹ́ ìdíná ẹfẹ́ ìdíná ẹ wá wájú tí wọ́n ti da omi sí lórí pé dídíná ah, ru eléyìí pọ̀. so eléyìí jẹ́ kó ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́ àwọn onípa ọmọ gbọ́rọ̀ àbá mi bọ́dà ti jẹ́ àfa súnà tí èsì tẹ̀fìtìrì wọ́n jẹ́ àfa súnà tí èso ń bí díà. pé wọ́n ti bẹ̀rẹ̀ àti dáhùn eléyìí àwọn tẹ́ ẹ bá sálámà sí fún ọ dáhùn ẹ pàṣẹ fún ọ gbèsè ni wọ́n dẹ̀. Al-Imam An-Nawawi nínú tírà rẹ̀ Al-Azkar ó ní bóò ní tí ẹ máa sálámà sẹ́nìkan tí ẹ bá dáhùn tí ká yé sálámà sí ni ó ní rárá o ẹ máa sálámà sí ẹ máa sálámà sí ẹ máa sálámà sí yóò tẹ̀sí sí ìjọba ìdá òkè yàrá wàláì tí ẹ bá ẹ tún àgbẹ̀kọ̀ ní dáhùn ó sì tún ní yóò tún fẹ́ túlẹ̀ asalaamu aleykum ṣe ọ̀gbẹ́ kèsè kèfèrí lọ́dọ̀ sí yóò wá rọ àgbà tó ọbẹ̀ wú ọbẹ̀ bẹ́ ẹ̀yẹ́ ó ṣe fi gbàtẹ́ ẹ̀ tọ́ba tó ti tẹ́ba tó rí nígbà mi assalamu alaikum. wàhálà yọ gbà ẹ wá dúró sọ́jà gbèsè lónìí ẹ fi tànà kù ẹ fi tìjẹ takò èyí tó ń bọ̀ èyí tó ń bọ̀ tó pọ̀ ju ètò fili lọ. torí ẹ ọjọ́ tètè já wọn bẹ̀ sẹ́ń tara ẹ̀ ń jẹ sẹ́ń tara ẹ̀ ń jẹ ẹ̀ mọ́bi tí Islam kọjú sí ẹ̀ ń pè àwọn èèyàn kéfèé rí. Ah! ọlọ́mọ sì wà lọ́nà ọlọ́mọ sì wà lọ́nà torí ìdí ẹlẹ́yìí ló sì jẹ́ pé wàláhì nǹkan kan ọ̀dà bíi kéèyàn kọ́mà lọ́dọ̀ àwọn afáàtọ̀ mánà torí pé afáàtọ̀ mánà kò ní síyàn lọ́nà ṣùgbọ́n ẹni tí wọ́n mánà yóò síyàn lọ́nà ni ẹ sì rí pé di ìbàjẹ́ àwọn tí ń ṣe ìbàjẹ́ wọn èjú wọn wẹ́rẹ́ báyìí lọ wọn èjú wọn wẹ́rẹ́ báyìí lọ ẹ̀ta wọn pé ìnú wa wọ́n fìtínà ó sì pọ̀ jù fìtínà ó sì pọ̀ jù ilé àwọn ọ̀kọ̀ọ̀kan máa bú àwọn èèyàn kọ́ máa dá kọ́ wọn kọ́ máa tó lágbàjá káfíìrì ni lágbàjá káfíìrì ni ọjà àwọn olè tà ní wọn rò pé yẹ yín ọjà àwọn olè tà ní gbogbo àwọn ọ̀rọ̀ pé ah sábàbà lọ pé káfíìrì ọjà ọgbọ́dọ̀ jọ́lùmọ̀ làwọn eléyìí mo rò pé yẹ wa àwọn dèdèrè ń dátọ́ wa máa lọ kó sọ́dọ̀ wọn wọn lọ kó sọ́dọ̀ wọn torí pé àwọn torí ẹ yọ ọmọ bú àwọn èèyàn yọ ọmọ dákọ ọ yọ ọmọ pọ wọn kéde rí kọjá rẹ ò lè tà ní ṣùgbọ́n ìdímú ẹni tó bá sì lọ́nà náà kò ní pẹ́ kò ní jìnnà tó ní òbí kò lọ́dọ̀ rẹ̀ torí pé náà wọ́n sá ti ṣe kánjọ́ kan wá ní wọn náà káfìrì bí ẹnìkan ti ń pè mí nínú kan ní ẹ̀dá kun torí tọ́lọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọjà máa tẹ̀sí rí yà ló wà ṣùgbọ́n nígbà tí ọdún dé ọdún ilé yàtọ̀ lọ yìí ó lọ sí sọ láti mọ́ṣáláṣí àwọn jàmáà kan alùsùn náà ni wọ́n ṣùgbọ́n wọn àtàwọn tẹ̀sí rí òun rò wọn wá ní o daraja pàṣẹ daraja a eléyìí tuntun ni methodology tuntun ni eléyìí ó yẹ kó káàdì náà ni mo rò pé wọ́n ń díẹ̀ díẹ̀ ara àwọn ni àwọn ọ̀fẹ́ ń lù wọn á o ti wọ pàṣẹ kí ló ń ṣe ń àwọn kèfèrí bó ni kèfèrí mọ́tíláṣí tọ́lọ́ ẹ̀ Hmm, ó nídìí rẹ ló ti ríran ọgbọdọ tó padà dọdọ ọmọ o ọ bá sànú yẹn tí ọba mọ ara rẹ yóò kúkú tẹ̀lé mi tó lè jẹ́ bó ti ṣe jẹ́ lọ. ní ojú kí ni wọ́n ní ṣe pẹ̀lú nǹkan oṣù obìnrin kò ní nǹkan kan ṣe nǹkan oṣù obìnrin ju ipe tóbìnrin yìí ṣe nǹkan oṣù tóbìnrin kì í bá ṣe nǹkan oṣù tọkọ bá ojú láka láti ìgbà tó fi jókòó ó sì lè líǹkì àti pẹ̀lú nǹkan oṣù obìnrin pé àwọn obìnrin wa kún líǹkì ìgbà táwọn arìn nǹkan oṣù má kàlẹ́ndà Islam torí pé tó máa ń ṣẹlẹ̀ ẹni pé ninety nine point nine àwọn obìnrin tó bá béèrè ìgbà wo ni nǹkan oṣù máa wá fún un kí náà máa wí ó lè ní twenty six or twenty four of every month every month ewu gregorian ọ̀dọ̀ wa ẹ̀yin obìnrin o oníbèrè yìí ọlọ́wọ́ sálẹ̀ sáré àkíyèsí ńlá ló pè é ejò lẹ máa rí nǹkan oṣù ọdájú pé máa obìnrin tó wà ń kalẹ̀ nìkan bóyá la lè rẹ́ nìkan tí ó sọ fún wa yìí pé on the twenty two ti kàlẹ́ndà Islam nǹkan oṣù máa wá tó bá ti wà kó wá bẹ́ẹ̀ bọ̀ wọ́n ní kò wá lónìí àdúgbò ìfọlọ́ wọ́n ṣàtúnṣe láti onínú wọ́n ṣàtúnṣe láti àbí bẹ́ẹ̀ kọ́ tọ́ ẹ ṣàtúnṣe láti onínú kàlẹ́ndà Islam bí kò wọ́n fi èwúlò fún yín bọ̀ báyà tọkọ bá padà kú ẹ̀yin ti mọ̀ sí kàlẹ́ndà Islam ibẹ̀ lẹ́sìn mọ̀sùn mẹ́rin àti ọjọ́ mẹ́wàá kí ni kàlẹ́ndà Islam lónìí àwa dé bẹ̀ báyìí twenty kilo ní nínú Muharram twenty five ní kàlẹ́ndà Ummul Qura ṣùgbọ́n ní bóṣù ṣe wà dárí twenty four káyọ̀ kọ́ obìnrin kan kú lónìí lónìí ó kú ní ìsinísìn bó lẹ́sẹ̀ sí oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ẹ̀dọ́ bá mọ̀ kọ́ wa dáhùn. tẹ̀wọ̀ kẹ́ ká máa béèrè sórí tí ọ̀gá jẹ́ òṣèlú ajáde sẹ́ni tó sọ àkíní tí mo ti máa ti kọ́dà níjẹ̀ ká mọ dáhùn rú ẹ̀ wá dáhùn ní. tẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé táwọn èèyàn bá ń kú tí wọ́n bá ń kú tí wọ́n bá ń kú ẹ̀mọ́yà àṣìṣe là ń ṣe wàláhì tàláhì ẹ̀mọ́yà àṣìṣe là ń ṣe. náà ṣe ṣe sọ alábùlà hàlù mo bí ilẹ̀ fún yín dùgbà tẹ́ ẹ bá tó mà ńgbà tí húdà ni wọ́n bó ṣọra mi ìbá tẹ̀ dáhùn bóta ni wọn bó sùn àtọsùn ti ń bọ ẹdá o àbí òye wa pé tí ọkọ obìnrin bá kú lónìí òní twenty fifth of al-muharram báwo láti mùsùlùmí àtijọ́ mẹ́wàá àbájáde pé bóta tí sọ́fàrù bá bẹ̀rẹ̀ ní oṣù bẹ̀rẹ̀ sọ́nà pé mo ti immediately first oṣù bẹ̀rẹ̀ láti sìn lọ́nà tòmọ́ báwo láti sí oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá yìí báwo láti sí oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá yìí ẹ̀jẹ̀ ń dáhùn bọ́yá nìkan ó kú kó tó dìgbà o kọ́mọ ajẹ pé kótó sì ti ń bọ̀ ẹ fi kọ́ parí oṣù yìí kọ́ parí oṣù yìí oṣù wo lára ní ìsìn al-Muharram iye ọjọ́ yòówù tó bá kú tó sùn yóò fi takọ̀ parí ẹ̀ àmọ́ kọ́kọ́ àkọọ́lẹ̀ o wípé iye ìjọ tí mo ṣe ní nínú oṣù tọkọ kọ́kọ́ kú tọ́lọ̀ ń bá lọ kọ́ pọ́nbàjọ́ lóṣù yọ ọ̀tà ẹjọ́ mélòó ló dòkù látòlù látòlù ẹ̀sìn nǹkan bẹ́ẹ̀ tọ́lọ̀ ń bá kọ́ pé ọgbọ́n jọ́sẹ̀ oṣù yọ ọ́ tà á ṣe bóòrù tòní ti lọ ebe òrùn tòní ti lọ ó kò rú twenty six twenty seven twenty eight twenty nine thirty ìjọba ìlú ìyẹn ni kó òrùn kó òrùn lọ́lọ́run sọ kìí sọjọ́. So

ìjọ márùn ní ìsìn ọjọ́ mélòó ló ti ṣe tẹ́lẹ̀ ọjọ́ márùn yóò wá fi twenty five days ló fi kàn ìyẹn ni pé oṣù yìí ọba àtàn káàtì ẹgbẹ́ twenty nine ló sì rí tán ìjọ mélòó ló jókòó yẹn ìjọ mẹ́rin oṣù yìí tán twenty nine yóò wá fi ọjọ́ kún tó sì yóò fi pé thirty sọ yẹ wa kèsì twenty nine ló sì rò máa o thirty lọ gbọ́dọ̀ sí oṣù yìí sí i tó bá ti fọjọ́ kúrú bá ti pé táàtì ó ti pé oṣù mẹ́rin ìgbà náà ni wọ́n àtijọ́ mẹ́wàá kù yẹn ni pé sàkíyèsí ìgbà tóbìnrin tọkọ rẹ̀ bá kọ́kọ́ kù yọ bẹ̀rẹ̀ láti jọ ó wàá fọjọ́ kún lẹ́yìn ìgbà tó bá parí àwọn oṣù oṣù tó tẹ̀lé títí títí alákọ̀ọ́kọ́ yẹn ó fi parí síkè ní táàtì kọ̀bá àti ẹsẹ̀ ẹsẹ̀ náà lọ́sẹ̀ tó kàn wá títí tó fi parí síkè ní táàtì ìgbà náà ni wọ́n á fi ọjọ́ kù ọjọ́ ìlà wọn ni ṣọlá tó sọlẹ́rì ọlẹ́rì mà wọ́n ní ẹ̀sọ́ anísẹ́yìn màkíọ́ ni ẹ̀yọ̀ sá màkíọ́ àmọ́ lẹ́rì ó ti tó ká ẹgbọ́ pọ́ lẹ́rì wọ́n lè sọ tẹ̀bá wa lè fi ẹ̀ mà yóò ṣe gbogbo nǹkan náà kà máa sọ báwọn torí pé tí wọ́n bá sọ fún wa tó bí ọ lẹ́yìn rẹ̀ ọ lọ ma èmi ò sì àsọdà mi àmọ́ lẹ́rì yàtọ̀ sí kọ́ sọ pé sọ̀lá tó bá báyìí sọ̀lẹ́rì <laughs> sọ̀lẹ́rì sọláàtì tẹsíyà ọlẹ́rìí kò fẹsẹ̀ rìn lẹ̀ onídìí tó ká máa tu palẹ̀ tó máa kó wọ̀ ọ́ máa jó tó máa sọ ní tó máa bí ọlẹ́yìn rẹ̀ ọlọ́ọ̀rá ti máa mẹ́jọ abásìkò jẹ. tọ́ wọ́n ní sáà ni máa ṣe ń gbogbo ojoojúmọ́ bẹ́ẹ̀ ni ojoojúmọ́ lẹ́sẹ̀ lọ. ṣùgbọ́n bá ti tìyẹn ṣe wá ó túmọ̀ sí kòkò yẹ fẹ́ fífi ẹ̀ ojoojúmọ́ àdìsí àlè ìbùnà onítọ̀ wa sálọ alákòóso sọ láti rọ́kà méjì tí èso ọ̀ra yẹn kó wa tọrọ àforíjì lẹ́yìn rẹ̀ àfi kọ́ lọ́wọ́ foríjì. yẹnni pé ìyẹn lè ṣe lójúmọ́jẹ̀ kan lọ bọ́t gbogbo ẹ̀ yẹ̀dúrù àbí tẹ̀dúrù pé kò sọ̀rọ̀ ẹ̀ máa zẹ́m wòjú ìdẹ̀nu wa àjànà. sọ láti yẹn ọmọ yí pẹ̀lú ẹsẹ̀ tẹ̀ bá ti sẹ̀ yóò eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ó tún túmọ̀ sí pé ẹ̀ṣẹ̀ kan tó tó hàn pé yẹs kòtàrà ẹ̀ṣẹ̀ kéékèèké aláǹtẹ̀ ń gbogbo gbà tó bá pé eléyìí jọ tó jẹ́ pé bàtà sí bàtà ló ń ṣe pẹ̀lú àti tó bá àkókò sí wàhálà. wọ́n ní bọ́ọ̀lù àti sèfé ọmọ pé ẹ̀ǹdì súnà mọ̀ tó jẹ́ àti fi balẹ̀ tí sòkòtò rẹ̀ wọlé títí ń lo jìlbáàbù àti mọ̀ àwọn ọ̀sọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ sì gbogbo níta sọ ojoojúmọ́ nù dánilẹ́kọ̀ọ́ ara tó gbọ́dọ̀ ṣe tó fi jẹ́ pọ́ńtẹ́ lè súnà ni. ẹ̀wà tó ìjọ tà ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ bọ̀ ṣé àdánù gbàtí mọ́tò kòkòrò ọwọ́lẹ̀ ẹ̀ mọ́ wọ́n ti báàbù nìkan là ń sọ ni. kí ló dé ìwà dánilẹ́kọ̀ọ́ tó máa wá sí ìdánilẹ́kọ̀ọ́ ọmọ tó gbogbo níta sọ ara súnà ara súnà ni gbogbo níta sọ hadith ara so gbogbo ẹ alisilamu kullun la yatajazza ó díndín ní kò sí pín yẹlẹyẹlẹ náà láti sọ pé ọ̀pọ̀lọpọ̀ ń gbà mí tó bá ti dá ọ̀rọ̀ sí títí kò tó rẹ̀ ọmọ wọlé lọ́mọ wúra rẹ̀ fún títẹ̀lé súnà tí ọmọ títí súnà kọjú sí. tẹ́sí ń gbà mí gàlú mi ṣe ni láti fi jàǹbá àwọn èèyàn. bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ obìnrin tí ń lo jẹ̀lúbà olódori tọ́lọ̀ láti fi jàǹbá àwọn èèyàn ni. tọ́kà ni ẹ ṣe bojú tẹ́lẹ̀ ọkọ̀ bojú òjijì ni ó ti bojú ìbá gbàgẹ̀rẹ̀ wọ̀ lójijì àtẹ́jọ́ ọ̀fẹ́ gbé wọ̀ wọlé níjọ́ ọ̀dánwò ni. ọlọ́run ti ká ti rò túnjọ́ náà àmọ́ nígbà tó kú làwọn sùkúù pé pàápàá láwùjọ kì í bí orí wọn pé kọ́lá wọn bàjẹ́ yàtọ̀ sí wáṣẹ́ sí láwọn yunifásitì ni orí wọn pé wọ́n mọ̀ fáwọn ọmọ tí ń bojú wọ́n ti mọ ẹnìkan rí pẹ̀lú pé ń bojú ó gbèrò wọlé eléyìí yàtọ̀ nígbà tó ti wádìí wọ́n ti ṣe jọ́ yẹn náà lákọ́kọ́ adúpẹ́ fọlọ́ tó ń torí de eléyìí ọ̀pọ̀lọpọ̀ wà tẹ́tù mùnáfìkì ni mùnáfìkà ni ẹlòmínà dárúbà sí ẹlòmínà àròkó sí gbàgbọ́ wọ́n fi owó dán owó báyìí ó fi di rẹ́ni ni onígbà tó ń ṣe màláìkà abẹ́rẹ́ rẹ̀ ẹ̀fẹ̀ ó lè sọ̀tòrí di eléyìí ìfẹ́ òfin sunna gbogbo islam ni abẹ́rẹ́ gbọ́dọ̀ wọn sọ̀rọ̀ kìtàbù kìtàbù sunna ni alìsílám owó sunna ọ̀sunnatu ní alìsílám torí kò sí islam láì sí sunna kò sí sunna láì sí alìsílám islam ni sunna kójó yọ ẹni orí kuma ọ̀gbọ́ sunna yìí ó rò pé jàmbá kan sọ́kàn kúra ọjọ́ sẹ́gbẹ́ kan ní záwíyà ó rò pé ní sunna sunna jẹ́ ní islam tí wọ́n bá ti sunna òye ṣe mùsùlùmí. yàtọ̀ sí gbogbo jama tí wọ́n ṣe yẹn àdádálẹ̀ ni kò ní kankan ṣe pẹ̀lú islam. tọ́ọ̀bù àmọ́ ti ń jẹ́ sunna àmọ́ sunna ni kíni al-islam islam ni kíni tọ́ọ̀ bá ya sunna tọ̀tọ̀ kò mú islam lọ́tọ̀ ó rí kókò sí islam mọ́. ibi sọ̀lá ti wọ̀ gbọ́dọ̀ àti ìdí sọ̀rọ̀ ní ká ṣe àtúbà àràkà méjì oníkòsí ń tọ́kọ̀ pẹ̀lú sunna sọmọ pé dájúdájú kò sí sọláàtì ìfájìrì nínú àkùrán wọn kùrán ìfájìrì lọ́lọ́run sọ kùrán ló pè súnà lọ́sọ̀lá ikú sọláàtì ni. tọ́ba ní kò sí tó fi súnà ṣe sọmọ kó sí lánàá ilé ìjẹ̀bù ìṣèjẹ súnà ìṣèjà máa kàn kì í ṣẹgbẹ́ ẹ̀sìn ní tọ́lọ̀fẹ́ lánàá Muhammad sallallahu alayhi sallam torí ẹ̀rọ mi bínú súnà ó sì bí bọ́yá wá àwa rondórondó yìí náà ní súnà lójú tiẹ̀ ó sì ń bínú wa ìsìláàmù kini ni lọ ń sọ yẹ olùdó ọ̀fẹ́ pé ní wọ́n sọ pé ìsìláàmù kí ni ọ̀fẹ́ wà lùtẹ́ lẹ́nu tàwa sílẹ̀ tàwa sílẹ̀ tàwa sílẹ̀ a pé òun bínú wa kò sí wàhálà àmọ́ àmọ́ ti torí tiwa kọ́ wa wọ náà rọrùn torí jẹlẹ sunna ẹni islam islam ní kí sunna wọ́n ní sẹ́tàn àbí sọlọ́lá àṣẹlẹ̀ bá ṣàdúrà kan tó wá lọ àwọn gbólóhùn tí ń dípé èèyàn tá a lè yí padà táwọn bá fẹ́ lò fún èèyàn tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ àbí tí ò tó bẹ́ẹ̀. ìyẹn nípa òfin náà tó wọnú àdúrà nàbì sọlọ́lá àṣẹlẹ̀ tá a lè yí. bẹ́ẹ̀ ni ẹ rí i pé àdúrà tá nàbì sọ fáwọn ọmọ méjì yẹn ó ìyè fúnfún máa mọ̀ ọ́ wá ìsájú sẹ́yìn méjèèjì ọmọ kan lè mí sèlú ṣé òye ìfúnfún máa nìkan ni à òye ìfúnka ìwọ yìí ọgbà sàdìfọ̀ obìnrin tí ẹ lọ́ òyìnbókì pàwọn pàtàkì kan ọ pàtàkì ọmọ tí ó tó ń tara rẹ jẹun tó ń àbí ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ tó ń dúró kúrú tó ń ọ pàtàkì kan ọmọ tí ó wà láà irú àwọn àdúrà yẹn nìṣẹ́ òní máa bó sòrí àwọn ọmọ rẹ pọ̀ gan tàlàwà ẹ̀ka tàlàwà tàdí fún tàlà níwá fún òyìnbókì àwọn pípọ̀ nù ó fi gbogbo ọmọ òhìrù kúndà ẹnìkan ni mo rántí akọni Baghdadi yá ẹwà tó wọ́n di ànàkọ́ bíi nàkọ́ bíi nàkọ́ ayé yẹ wa kúnyù òkè ibi tí a ti mú kúnyù ebi Baghdadi la ti mú kúnyù tiwa tò ẹ nìfẹ kúnnà kúnnà kúnnà tó alakunna hàn àmúkàtà kàmájọ tó náà bẹ́ẹ̀ nù sẹ́yìn yá tẹ̀sán àti kò sílẹ̀ di lárúbáwá. tọ́ọ̀bù ara máa so o síbi o sì fẹ́ sè tó eléyìí túmọ̀ sí pé ẹdí ká máa wá sùkú báyìí tó wá náà lẹ́kọ̀ọ́ dá o ọ̀dà o á lè yí Islam àmọ́ a tún máa kí o dáadáa á wà lè tó eléyìí pàtàkì dán lọ àdàgbàjú ká káwó lọ ẹ wo máàpù kílẹ̀ ẹ̀fẹ́ lọ sí mbẹ́ lórí ń bà wá àwọn ọ̀dọ́ ọmọ ọlọ́mọ òkúta wá mbẹ́ lórí rẹ̀ làwọn ọmọ ẹ̀fẹ́ sùn dáadáa sí ẹ̀ yá ní sọ̀lù náà tó ọmọ ẹ̀fẹ́ kó kúta bẹ̀ lẹ́fẹ́ lọ wá wọ́n lẹ́sìn wo la lè ṣe fẹ́ lòun àgbọ̀dọ̀ ṣe sọ láti fẹ́ lòun àdàpé yẹn bá kú tó jẹ gbèsè síyàm àlìbáṣe pàápàá jùlọ tó bá jẹ sọ́wọ́n mọ́nẹ́dìrín sèyàmù tó sè lórí pọ̀ ọ̀sẹ̀ àlèbáṣe hajj ọmọ báyà sí so àwọn eléyìí bẹ nọọsì tán àlèbáyà sí àmọ́ pọ̀ máa yan nábìlà kó gun bàbá rẹ ẹ bàbá rẹ jẹ gbèsè sọ láti gbó ó sì kú lásìkò sọ láti àásù tó wọn báyà sí wọn báyà sí eléyìí jẹba wọn ní kílódé táwọn lè kí wọn máa gbà sí mi lọ́jọ́ alhamis àti juma tẹ bá bí àwọn lè kí ó lè rán ọ̀dà inú. kí ló dé tẹ̀ ìlọlé kí ó ń jẹ́ alábísí àti báyà lè gbìyànjú fún wa ìjọba lérò ni pé ẹ̀kọ́ kò lè ṣe ti kọ́ gbogbo àsìkò náà lè yàn ti ń kẹ́kọ̀ọ́ torí kí ọpọlọ tẹ rí ìgbà ìwọ̀n rẹ̀ sọ pé sáà sáà àsìkò kan àsìkò kan àtúraka ni tó bá níyàwó kọ̀yẹ́kọ́ kẹ̀jẹ́ tó gbà rárá ọkọ àtúrà títí bẹ́ẹ̀ nìkan wàá tún lọ wojú ìyàwó rẹ̀ àbí òye wa ẹ̀hẹ́n tó ń sọ bàbá tó lọ wojú tiẹ̀ náà yóò sùn pé ọkọ ọkọ ọkọ òfòwò lè yẹn fẹ́ yìí. tó nítorí délé sáàtìm wà sáà náà làwọn businessman ọjà ọjà ọjà ọjà pékin ó sọjà kókó lọ́jà àjọ kan tó mo fẹ́ mo fẹ́ débi kọ́kábọ̀ oníjọba sọ fún mi lọ́ọ́lé gbogbo yẹn ọ̀sọ̀ lẹ́nu mo fẹ́ débi kọ́kábọ̀. ó sì lọlé ó pé ìyàwó rẹ̀ pé ọkọ̀fẹ́ wa wojú rẹ̀ inú rẹ̀ ó dùn àbí òní dùn yóò dùn báyìí nìkan tí ó fẹ́ sí lórí pé irú ọkọ̀ wo lọ́fẹ́ yín ọkọ̀ tí ó gun alówó rí ọkọ̀ tí ó fẹ́ sí lórí tó ń bá ara tí fún ọmọ sẹ́lẹ̀ ọmọ wa kó ọmọ wa wojú òun lónìí kíni òun gbogbo ọkọ̀ lọ láyé ó sọ́kọ̀ tó di àwọn ọwọ́ ẹ̀wọ̀ ga wọn kó fóònù sí gbogbo èjìká òun náà ti báyìí ti báyìí ó kẹ́ masha allah yàrá kó wọ́tẹ́ ilẹ̀ abilẹ̀ pé á ah, kò sí òyìnbó wà tó láyé inú rẹ̀ wà dùn ẹ̀ tó wọ́n ti ké sí sílọ̀ sílọ̀ gbogbo ìpàdé yé ń dìbò. eléyìí túmọ̀ sí pé bẹ́ẹ̀ náà ni ọpọlọ ń àti jùmọ̀à pé sátidé sànńdé ní kó fi tiwọn náà sí mi. àbí òye yìí nítawọn lè kó sá fún un bó ti lè jẹ́ pé ńlẹ̀ lágbára lọ́pọ̀lọpọ̀ àwọn sátidé sànńdé iṣẹ́ ni khamis wal ìsinmi ni ìyẹn ni pé níṣẹ́ ìjọba so àwọn ilé kí ó náà mú alhamis wal jùmọ̀à inṣàlá kò burú kò túmọ̀ sí kí wọ́n jókòó kalẹ̀ ibà wọn yà sí mi má irọ́ lásán wọ́n sì ń jẹun sọ̀rọ̀ fún àwọn ìyá ọjọ́ yẹn sí mímọ́ lọ́dọ̀ wọn wọ́n tó jẹun jọun ó yẹ kó má jẹun torí ìyá sí mímọ́ ọkàn wọn wà bá náà ni. alhamis àti jùmọ̀ ǹjọ́ bàtà wọn lè tóbi máa gbà sí mi. tọ́ lẹ́yìn eléyìí wọ́n ní kí ni ìdájọ́ ní sọ̀ṣẹ̀ àbẹ́ẹ̀ àti àyà ọmọlùfẹ́ láti sàlàyé ní sọ̀ṣẹ̀ àbẹ́ẹ̀ àdáadáa lẹ̀ mí kẹ́ẹ̀fọ́rú rẹ̀ kẹ́ẹ̀fì tẹ̀sífọ́lọ̀ àdáadáa lẹ̀ mí ọ̀sán rẹ̀ kẹ́ẹ̀fì máa yẹn náà àdádálẹ̀ ni bákan náà àwọn sásún gbà pé ọjọ́ yẹn lè lè lọ́sọ̀ kọ́dọ̀ àdádálẹ̀ ni èyí àmùsẹ̀ ó àdìsí tọ́ka sí ìjọ kẹtàlá ìjọ kẹrìnlá ìjọ kẹẹ̀dógún gbogbo oṣù wọn pè ní ayé àmùsẹ̀ ìyẹn ni pé ọjọ́ tí ojú sámà máa mọ́lẹ̀ kedere níjọ́ tí oṣù máa ní mẹ́tàlá sọmọ kó sùpà ti dàgbà ìjọ kẹrìnlá ó ti dàgbà tán ìjọ kẹẹ̀dógún bẹ́ẹ̀ náà máa fi ọ̀rẹ́ rẹ lábẹ́kúta ọmọ ẹgbẹ́ tó ń rojú sọ́mọ̀ bá àjẹ sọ̀rọ̀ yìí pé bẹ́ẹ̀ ni tá a bá gbèrò lọ́tà máa ń kà pẹ̀lú ìmọ̀lẹ́ òkúta yìí àríkà bá àní ríkà àríkà. ọjọ́ tí ojú sọ́mọ̀ mọ́lẹ̀ kedere anabi sọlọ́lá àìsàn láti wá lójú kòkòrò ká máa gba ọjọ́ mẹ́ta ìka fífi ọ̀sùnyà. wọ́n ní káwọn kọ̀ọ̀kan kan náà Kùránì káwọn mú kí ni ìdájọ́ rẹ̀ kò sínú lànà kò sínú lànà wọ́n ní ìmáàmù ahmed nígbà nàbí ahmed ètò túmọ̀ sí pé náà lè ṣàṣìṣe sọfẹ́ni ni ìmáàmù ibn qayyim ọ̀n ló sọ̀rọ̀ yẹn fún wa ibn sẹ́mi àánú majmu ìfọ̀tà ọ̀rọ̀ ní ìmáàmù ahmed sọ bọ̀tà ó sọ níbi àwọn circumstances kan pébi pákóbìnrin lóyún ọ̀fẹ́ bímọ ọmọ wa gbogbo yẹn tí wọ́n ti gbà tààkọ́ ọkọ̀ ọkọ̀ fún mọ̀sẹ̀bílẹ̀ sọ̀rọ̀ wọn kọ́ fún kó mu ahmed sọ báyìí ó wọ̀ sọ ike kẹ́ni tí wọ́n á ti gbé òjókòó kalẹ̀ àbó ní ọ̀nà. àbílẹ̀ ẹ̀kọ́ ni ipe tọ̀ nígbà tẹ́ bá ní àyẹ̀lò lásán tẹ̀tù aṣọ ti dọ̀ síbí tù ó wọ̀ sọ pé kẹ̀sì náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ aṣọ pé káfẹ́ dìrà sí lọ́ dájú. ibì kan lábẹ́ wọn àfọ̀ sọ́nà tó yẹ pé ẹni wọ́n fẹ́ kó lórí mọ́sálà yìí gbogbo àwọn afọ́ntẹ̀sì ó fi dúró àwọn afọ àwọn àtàyè wọ́n ní lápèjù kásán wọn tà fẹ́ nìkan tó bá ti fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ ìdí ọkàn rọ ni ẹni tí irú rẹ̀ bá ṣe àwọn àfáàní kó wá ewé sídra ewé yẹn máa ń sẹ kó wá méje ọkọ̀ ayẹ̀tọ́ kùrìsì sí lára kó wá gbó kó gbó sínú omi kó mú ó fi yòókù ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run àtàtì tàtàtì ọgbàjẹ́ àrílọ́dọ̀ gbogbo àwọn fún tẹ̀síìrì máàmù tọ́bẹ̀rì máàmù bìkẹ́tìrì máàmù alukọ́tọ́bì gbogbo wọn tó fi dúró àwọn afọ àwọn tó ń nà láyé sèkúrú ní báàsì nǹkankan gbogbo wọn sọ. tó ibẹ̀ yẹn a ní ẹnu ọ̀rọ̀ kẹkẹta bẹ sọ ju ike ẹni tí ìrù rẹ bá ti kó sí lọ ẹni tí ìrù rẹ bá ti kó sí bẹ́ẹ̀ ọlọ́run ló ti fi bá a mú ti ń ṣe kú. tó àmì ẹ̀rí pé látara tí yẹn ń sáré tí wọ́n kàn kankan kó mú ọlọ́run fún lálàáfíà ìní irú tí wọ́n pè mọ́ Muhammad sọ tẹ̀ǹtì ẹ̀yìn lo àǹtú fún nàní náà àǹtú kí ẹ̀yìn lò fún mọ̀ wọ́wọ́ àbẹ́ ẹ̀kọ́ mi ẹ̀yìn mọ́yí à gbogbo àwọn afáwọn ní àǹtú yẹn wọ́n mọ̀ ń powó ni ìdáwọ́ká ìdáwọ́wọ́ káwọn hàn tó bá ti hàn tó máa lọ mú ó dolówó náà kí làwọn fi gbogbo nǹkan yẹn wọ́n wò nù kìí ṣe pé bóyá ẹnìkan ń sàárẹ̀ ẹ̀sìn kan kankan fún lọ́gbàdùn abẹ̀dẹ̀ owó làwọn ti wá àbí àwọn fi ń wá yọnu ayé wọn alqaitu alayka mahabbatan minni ó lè mú tí wọ́n fẹ́ yó tí ó mú dọ́rùn lómi zamzam ní ọmọ ọ̀rọ̀ wà lókè tutù ní kótó nba ti yọ sẹẹsẹ lọmọdé yọ mẹyẹ yọ gẹ́gẹ́ bí ẹyẹ wọ́n ti sọ wọ́n tún rọ lọ́fíńdà àtàkùrẹ́bíà wọ́n tún rọ́pò mi wọ́n ní kọ́ máa gbókọ̀ kọ́ máa gbókọ̀ kọ́ máa gbé tìkìtìkì kọ́ máa fi sára tí wọ́n bá ti yọ á ti gbó rà irọ́ lásán àlè fẹ́rẹ̀ òfin ló ṣe kọ́ ọ̀pọ̀ yẹ yìí tó bá ti yọ á ti gbó rẹ̀ sí i àti rẹ̀ sí ebi táwọn lò àǹtí sínú lórí ìsìrí àbí kọjá pé wọn ti ní kúrú àwọn ọmọ lọ ilé aláǹgbá wa sílẹ̀ ló jẹ́ pé ẹjọ́ bá máa dá ọ̀rọ̀ ẹ̀sìn ọmọ sọ́ra gan wọ́n fẹ́ lù ọ ní láti fi ṣèbàjẹ́ wọ́n ti lè ní káwọn ọmọ lọ ilé adarí kan wọn aládùúgbò gba adarí kan ti dá wọn mọ̀ àwọn bàbá ètò ti jáde lónìí nǹkan ṣe adarí kan tó wà mú wọn ti kún náà ó ti dé ewu wọn á lè ní pé àwọn fẹ́ẹ́ fi bàtẹ́ni náà jẹ pín ni pé yọọ máa lérí báyìí láyé bí adarí kan ṣe lérí yọọ máa lérí láyé wọn aláwọ akatakati àdájọ ẹ pápọ pé gàrí síláàmù ìlà adarí kan àbẹ́rẹ́ nǹkan mọ̀ tó ń táwọn ń lo gbogbo aláṣẹ hàn sí ọlọ́ọ̀ nìkan lọ́mọ tó kó sábẹ́ ṣé fún òun ti ń hàn tàbátì àdáhùn náà ló ti fi àwọn òṣìṣẹ́ ojú sábà kí gbogbo ọjọ́ tó mú lò. Òrọ̀ wa mọ̀ á lọ sí fàtàwà pé kí ló burú nu pọ́nrán tù. Àbí òye wa ò ti sílẹ̀kùn àbúrú ńlá. Sọ́bí ìmọ̀ Muhammadu sọ bẹ́ẹ̀ sẹ́rù Sàmàdù sọnù. Àbí òye wa ìdí nu ẹtì lẹ̀kùn kálukó sinmi. Kìí sàn nàbí Ahmad ọjọ́ ló sì jẹ́. Tẹ́ bá ṣe ládùúgbò àkóso tó burú mẹ́. Ẹni tí nǹkan ń ṣe ìrìn náà ẹ àárín ìtọ́jú ẹbẹ̀ ní sunna anabi muhammed sallallahu alayhi wa sallam kọ́dà imam ibn al-qayyim ọkọ̀ síra rẹ̀ madarij as-salikin torí eléyìí nítorí ká lè mọ yíṣà tí a ṣe rí òun náà sọ tó sì olórí síríṣì láyé tó sì jẹ́ pé látàrí akífà tí a ti nà omi zamzam lọ́lọ́ yanjú rẹ̀ fún un tó léyìn ti tó àjàmọ́ wọn á ní ah, kí ni láàrin aké sómi àti àhán sómi ọ̀hán bàjẹ́ tó kọ́ ọ̀hán wọn ké sómi wọn hàn wọn pọ̀ mu tó àbí ọ̀hán ó yàtọ̀ gidigidi gbogbo ńlá ka ìmọ̀ wọn ni òye adúgbò fọlọ. wọ́n ní limamu tí wọn máa kí kékeré ní káwọn ṣẹba ti dá ọ ilé àti dá ní ẹyọ ni ẹyọ kálukú sinmi lórí kọ́ mọ́tì kẹsẹ̀ láti yọ máa dànù. ta ló ti jẹ limamu kan láti kulẹ̀. ìdí nu tó fi jẹ pé ó yẹ ká kọ láwọn àlù wa láwọn àdúgbò wa láwọn mọ́tíláṣí wa gbogbo ẹ jẹ́ ká mọ̀ ní ìlànà tá máa tẹ̀lé ẹnikẹ́ni ọ̀gbọ́dọ̀ ṣe lè má mú fún wa láì jẹ́ kí wọ́n ṣe dáwò. torí gbogbo olùbéèrè yìí kìbá ti wáyé tó bá yẹ kí wọ́n ṣe dáwò fún kótó di lè má mú. ẹ ẹ mọtí máa lè má mú ni ìwọ ló kó wa lọ síwájú ọlọ ẹni táwọn wa fi síwájú ó kó wa lọ síwájú ọlọ ó ní ọjà jù láàrin wa agbèdébẹ àbá agbèdébẹ agbèdébẹ síbẹ̀ yìí lọ́mọ pọ́pọ́lọpọ́ lè má mú wa tí ó ṣe sọ láti torí pé ó ní collaboration pẹ̀lú àlùjọ̀nù má jẹ́ àwọn tó sì bá àlùjọ̀nù dání pé ńgbà ọba yí àgbẹ̀sọ́tọ̀ sábà lọ́wọ́ sí sọ́lá àlùwàlá òun àlà lè ṣe pẹ̀lú bẹ́ẹ̀lì tí ó gbà sálùwàlá ìdí nù yóò ta àwọn èèyàn láàrú ẹnu náà máa wọ́pọ̀ lọ́tọ́ sí wọ́n dùn lẹ́kọ̀ọ́ òun bóòlù tó tọ́ sí ọ ìmọ̀ náà bí ṣe lè má mú ẹjẹ́ kó ṣèdáwò ìwé tá a bá sì ti ṣèdánwò fún àkópa mọ́ láéláé torí tó bá di lọ́la táwọn kan bá bẹ́ẹ̀ ta kò kókò nímọ̀ kò sí nímọ̀. òṣùpá rúfẹ́ ọmọ lè máàmù ni ẹ̀fíjẹ lè máàmù ilé lè máàmù lóṣù ẹ̀fíjẹ lè máàmù àìmọye ọmọ lè máàmù tó ọmọ tí wọ́n fi ṣe lè máàmù. tó bá nímà kó lọ wá pẹ̀lú ẹni tó jẹ́ ọmọ àgbòho ọmọ àlú ọmọ ẹni tí èso lè lè má mú tó nímà tó lè ṣe lè má mú nípa owó tẹ̀lé kó ṣe dánwò ẹni tó bá pàṣẹ kó ṣe lè má mú fáwọn ẹ̀ gbọ́dọ̀ lọ́wọ́ ti sọ pé àpò máa lé lágbájá. tó máa ṣe báwọn ojú òní máa tì yín tó lè má mú sí dójú tì yín lè má mú yín dójú tì yín sọ̀rọ̀ pé máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láwàlúmi àdúgbò ẹnì ní lè má mú àwọn dójú ti àwọn nígbà táwọn lè má mú ńláńlá tí wọ́n wà ń dúró kódà wọ́n sọ lágbára bàbá nǹkan wò lẹ́ni. <laughs> nígbà tí alhamdulillah alhamdulillah alhamdulillah ẹ ẹ mẹ́ta tó rí dúró àmọ́ kọ́dìmọ́ ilé kọ́mọ́ musaada alhamdulillah. <laughs> wọ́n ní báwo lẹ́nu bẹ́ẹ̀ bá rẹ̀ yìí lọ wọ́n ní alhamdulillah. ẹ̀rí nǹkan náà ó túmọ̀ sí pé nígbà tí ẹni tí a ti gbélé máa mú tí ọ̀rọ̀ akájú òṣùwọ̀n orí ọ̀mọ̀ fòlúrù. eléyìí jẹba ẹjẹ wọn máa ṣe dánwò gbogbo àdúgbò tí a bá ti fẹ́ jẹ lè má mọ̀ ẹ wá sálì màdínà a bá ń ṣe dánwò fún wa èèyàn méjì mẹ́ta lọ́fẹ́ jẹ wá jókòó ẹ̀yàn mú gègé yín. níbi ìkálẹ́kọ̀ọ́ ọmọ ká tuntun wọn fẹ́ fi jẹ lè má mọ̀ gbàtẹ́lùmọ́ wà tó ti gbọ́ pé dánwò wà. alhamdulillah ìgbà tó ṣe ìdánwò ó gba twenty five percent nínú hundred but I recommend ẹ̀ pé kó mú torí pé alihamudulilayi ọ̀hún alukurani sórí ó sì máa ké dáadáa gbogbo ìbéèrè mi ta bí tí o lè dáhùn lọ́kọ́ lẹ̀ ni o tí o lè dáhùn dáadáa ọba lójijì ẹni ẹ sí òòsà fún ó túmọ̀ sí pé kì í ṣe dandan kọ́ but ibi títí ṣẹlẹ̀ mọ́mu kò sí ẹnìkan láyé yìí tẹ́wọ́ wà á bẹ̀ tó kọ́ ndẹ́mu rẹ̀ ńjọ́ kan torí parí pé alihamudulilah bẹ́ẹ̀ náà lọ́yẹ ká máa ṣe gbogbo nǹkan wa jàmá kí wọ́n fi lè máàmù fífi owó owó ń jẹ lè máàmù oṣù ní sẹ́tí ń ṣe fífi ń jẹun tẹ̀mọ̀ pé náà lójú olè sòtọ́ fẹ́yìn náà kò ní sínú kọ́ sòtọ́ fún yẹn bínú jáde mọ́ṣáláṣí afárọ̀ rẹ̀ bá àlà dáwọ́ jẹ́ fún ọ tẹ̀mọ̀ pé bí yòówó ṣe ṣe nu òun náà ti mọ̀ pé wọ́n gbowó oúnjẹ lọ́dọ̀ yín nítorí ajó òdodo yóò sọ fún ẹ bá ta báyìí ẹ lọ fọ́ bẹ́ẹ̀ ni torí ẹ ọ̀yọ̀ká fi sínú lànà wa ẹni tó bá ti jẹlẹ mọ́mù bìkíbi kó wá ti dánwò wọ́n jẹlẹ mọ́mù kan bá dàrí wọ́n ti wá wí bàbá yẹn láwa ni bàbá kan tí wọ́n wò yí pé òun lọ́yẹ kó wọ́n jẹlẹ mọ́mù ó wá ní lè mọ́mù la fẹ́ wí láwa ni kó tó di kó ti sọ láti fún wa ìjọ jimá sùn òun ní béèrè pátó ọ̀fẹ́ bí wọ́n ní kí ni béèrè náà àwọn àyè mẹ́rin kan wà tí lè mọ́mù ti gbọ́dọ̀ dà pé lè mọ́mù lòun tí ọba síwájú àwọn èèyàn ti sọ láti. ẹ dárúkọ àyè mẹ́rin náà ká gbọ́. ìrànfẹ́ lomi ti ti tẹ̀lé mọ́mù ní ti bá bá ti rú rẹ̀ yóò fi rẹ̀ mi eléyìí ó ti tẹ̀lé mọ́mù àkọ́kọ́ lónìí gbogbo yẹn bá ní subahánàlá ẹ wò bìtì lára sọfẹ gbọ́rọ̀ wọ̀ ọ̀ á mọ̀ pé olùmọ̀lá náà bàbá yìí bàbá yìí ní mẹ́rin yẹn àti. àínú méjì àínú méjì àti kọ́ọ̀rù méjì dábàá pé òun náà tó dàrú ó ní sọláàtì lọ́wọ́ wọ́n ní tẹ́kílà dábàá ti sọláàtì nígbà bẹ̀rù àbí kìí sèmi mọ bẹ̀rẹ̀ sọláàtì láti bẹ̀rẹ̀ lè má mú padà fàmí síwájú ni nígbà tá a lù àlà já ń dání ẹ pé mo ti di lè má bákan náà tá a máa ṣe sọ̀láàtù jumu'a wal jama'a àyìnbó méjì nù gbogbo ìrìn àjọ lọ́wọ́ ọ̀sẹ̀ yàtọ̀ sí ìrọ̀sẹ̀ gbé ẹ bá tó fi jẹ́ máa. lọ́dọ̀ àwọn olódò àdébàbẹ́ eléyìí ní ma àwọn èèyàn ọmọgbà tó jáde lẹ́nu ọ̀fẹ́ Allahu akbar. ṣé wọn náà gbà ká bí ọbẹ̀ ń dọ́tàn bá jẹ lè máa mú béèrè ọ̀kan náà nítorí bá ká lu ntọ́ba tọ́ nílùú kan bẹ́ẹ̀ mímọ́mù tí wọn náà mọ fati àká wọn wá dàtí rọ bàtà dàtí rọ mímọ́mù bá lọ fẹjọ́ sùn commissioner of police <laughs> ní state capital báwọn boko haram kan ti yọjú lu àwọn tó wọn bá ti wàá mú sẹ́wù yẹn wọn bá kó di capital wọn kó kó lu wọn di capital bàtà di capital. kọmíṣánná pólísì àná ṣé adúlùṣe yìí ni wọ́n ń pè ní boko haram àwọn boko haram wọ́n dàgbà báyìí fún àwọn ọmọ tí yẹ jẹ tẹjẹ rọọṣì nù iṣẹ da yẹrù ló ń bá ní ẹdọkùn wọ́n máa bá yà jẹ nù ṣùgbọ́n tí àwọn afẹ́ni pé òkúránì ìwé òfin ibi tí mo sì wọn kà bàbá bàbá ìmáàmù odidi ìlú kò rí ka níta ń dán fà pẹ̀lú wọn nù pé kò tọ́ ìmáàmù kéde pé mi fẹ́ jẹ ìmáàmù lọ́wọ́ o ṣùgbọ́n tí mo fẹ́ kó yé mi pé tó ń bá kú tí wọ́n bá yan ìmáàmù mi yóò ṣe dáwò wọ́n dojú tìlú wa òdodo ni ẹ̀fọn mú gbogbo ìranù wá sópin ẹ̀ńtí ó bá aṣíwájú ẹ̀sìn náà ni àà aṣíwájú ẹ̀sìn wájú púpọ̀ máa ń pẹ́ ẹ̀sìn aburú ńlá ni ta ló lè jẹ pásítọ̀ ṣọ́ọ̀ṣì tí o ní jẹ́ kó ti páàsì ẹrù sẹ̀mílárì tó fẹsẹ̀ gbogbo àwọn tí ń pariwo ká tí ń káàkiri sára ó kéré jù wọ́n gbàwé ẹ̀rí kan gbogbo ẹ̀ka ẹ̀rí lórí sàtì lu aago tó fi gbára rẹ̀ lórí ọgbà ó ní ìyá àgbà kan tí wọ́n fún gbòòsì àti ajẹ gbogbo tajà tẹrẹ ẹnìkan ló ń kálí mọ́mú kàmájì pé mutí nílẹ̀ iná nípa ìfẹ́ òmùtí wọn kàmájì ọtí dákùlù gíláàsì rí mọ́tò fún jàmbá amadi ṣe bẹ́ẹ̀ ma lẹ́ẹ̀kejì wọn wá jẹ kẹtọ wọn náà wọn tó kó wọn tó àtìrí kéṣe tó àtìrí lásán ẹyọ lè má mú torí ẹ̀jẹ̀ máa ẹ̀sìn wa ó ti tó àsìkò tá a gbọ́dọ̀ fi ṣeré ma òun ti yọ gbogbo ilé ayé sì ti má lẹ̀ bóòlù tí wọ́n á jẹ́ tọ́dọ̀ tí wọ́n sọ kù ẹ wá máa béèrè pé lè má mú tí ọmọ fati aka ṣé béèrè ni àwọn ọmọ kéékèèké ní sẹ ọgbà tí ọmọ fati aka àdúgbò ẹ̀kọ́ ni tani òní sáǹpùlì rẹ̀ àdúpẹ́ fọlọ́ orí ti wọlé kálukú. ọmọ bá wá ní sẹ́ni mọ́ fún wa àwọn abí ọ ibùsùn ẹ̀kọ́ jẹ́ mi. wọ́n á lọ sí bàbá kan síbẹ̀ tí wọ́n máa di sí kí ó kọjú sí lórí mangalubi mangalubi báwo ọjọ́ bó ti fi jẹ́ gbàlẹ́ wọn ọjọ́ tí a dúró bá wọn tó bá wọn. ọlọ́kùnrin kò fi wá mọ̀nà kó wa subhanahu wa ta'ala wa bihamdik. ashhadu an la ilaha illa anta astaghfiruka